tesalonika keji orí keji ẹ̀yin ara à ń bẹ̀ yín nípa ọ̀rọ̀ lórí ìgbà tí olúwa yóò farahàn àti ìgbà tí yóò kó wa sọ́dọ̀ ara rẹ̀ ẹ má jẹ́ kí ọkàn yín tètè mì tàbí kí èrò yín dàrú lórí ọ̀rọ̀ pé ọjọ́ olúwa ti dé kì bá jẹ́ pé nínú ọ̀rọ̀ wa tàbí nínú ẹ̀mí ni wọ́n ti rò pé a sọ ọ́ tàbí bóyá nínú àlàyé kálàyé kan tàbí ìwé kan tí wọ́n rò pé ọ̀dọ̀ wa ni ó ti wá. ẹ má ṣe jẹ́ kí ẹnikẹ́ni tàn yín jẹ lọ́nàkọnà nípa ọ̀rọ̀ yìí nítorí kí ọjọ́ olúwa tó dé ọ̀tẹ̀ nípa ti ẹ̀sìn ní láti kọ́kọ́ ṣẹlẹ̀ kí ẹni ibi nì ẹni ègbé nì sì farahàn yóò lòdì sí ohun gbogbo tí ó jẹ́ ti ọlọ́run tàbí tí ó jẹ mọ́ ti ẹ̀sìn. E yóò gbé ara rẹ̀ ga ju èyíkéyìí nínú àwọn òrìṣà lọ yóò tilẹ̀ lọ jókòó nínú tẹ́ḿpìlì ọlọ́run yóò sì fi ara hàn pé òun ni ọlọ́run. ẹ rántí pé a ti sọ gbogbo èyí fún yín nígbà tí a wà lọ́dọ̀ yín ǹjẹ́ nísinsìnyí ẹ mọ ohun tí ó ń ká a lọ́wọ́ kò tí kò jẹ́ kí ó farahàn títí àkókò rẹ̀ yóò fi tó nítorí nǹkan àṣírí kan tí máa ń fa rúkèrúdò ti bẹ̀rẹ̀ sí í ṣiṣẹ́ ṣùgbọ́n ẹni tí ó ń ká a lọ́wọ́ kò wà kò ì kúrò lọ́nà nígbà tí ó bá kúrò lọ́nà tán ni ọkùnrin burúkú nì yóò wá farahàn ṣùgbọ́n olúwa jésù yóò fi èémí ẹnu rẹ̀ pa á yóò sọ ìfarahàn rẹ̀ di asán nítorí ẹni burúkú yìí yóò farahàn pẹ̀lú agbára èṣù yóò máa pidán yóò ṣe iṣẹ́ àmì yóò ṣe iṣẹ́ ìtànjẹ tí ó yani lẹ́nu yóò fi ọ̀nà àrékèrèkè burúkú lóríṣiríṣi tan àwọn ẹni ègbé jẹ nítorí wọn kò ní ìfẹ́ òtítọ́ tí wọn ìbá fi rí ìgbàlà nítorí èyí ọlọ́run rán agbára ìtànjẹ sí wọn kí wọ́n lè gba èké gbọ́ kí gbogbo àwọn tí kò gba òtítọ́ gbọ́ lè gba ìdálẹ́bi àní àwọn tí wọ́n ní inú dídùn sí ìwà ibi. ṣùgbọ́n ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí yín ẹ̀yin ará àyànfẹ́ olúwa nítorí ọlọ́run ti yàn yín láti ìbẹ̀rẹ̀ wá láti gbà yín là nípa ẹ̀mí tí ó sọ yín di mímọ́ àti nípa gbígba òtítọ́ gbọ́ ọlọ́run pè yín sí ipò yìí nípa ìwàásù wa kí ẹ lè jogún ògo olúwa wa jésù kristi. nítorí náà ẹ̀yin ará ẹ dúró ṣinṣin kí ẹ sì di àwọn ẹ̀kọ́ tí a fi lé yín lọ́wọ́ mú kì bá a ṣe àwọn tí a kọ́ yín nípa ọ̀rọ̀ ẹnu tàbí nípa ìwé tí a ń kọ sí yín bẹ́ẹ̀ ni àwa náà gbà á olúwa wa fúnra rẹ̀ àti ọlọ́run bàbá wa tí ó fẹ́ wa tí ó fún wa ní ìtùnú ayérayé àti ìrètí rere nípa oore ọ̀fẹ́ yóò tù yín nínú yóò fi ẹsẹ̀ yín múlẹ̀ nínú oríṣiríṣi iṣẹ́ àti ọ̀rọ̀ rere.